ọmọ òtí tòmìnà lẹ́ẹ̀mí ìlàkàlẹ̀ ṣe gbé wá dalábùkù àbá dalábùkù àmọ́ mọ́ sọ́jú tí ó bá mọ̀ lọ bákan náà fa'alaykum bis sunnah wa ta'dhim bis sunnah súnà wá dọwọ́ rẹ̀ kó tún wá máa gbé súnà lárugẹ súnà dọwọ́ rẹ̀ kó tún máa gbé kíni lárugẹ súnà kí lẹ́nu súnà tó lẹ́gbẹ́ lárugẹ kó yẹ súnà àwọn àfáà tó kọyín kí ń kọ́ súnà tàǹdẹ́gbọ́ kọ́kọ́ nífẹ̀ẹ́ súnà máa ṣe súnà wà máa ṣàpẹ́lẹ̀ súnà gbogbo tó wà mọ́ sọ láyé jẹ́ kó máa ṣe dédé súnà alaykum bí súnà tó wà ta'dhimiha spread súnà o má ṣe àbọ̀ síbú súnà o má jẹ́ ká burú kan súnà látọ̀dọ̀ tiẹ̀ o ọ̀rọ̀ laburú àti kan súnà látọ̀dọ̀ tiẹ̀ ni pé kò rí súnà kó máa dọwọ́ bù ọ̀rọ̀ laburú àti kan súnà lọ́dọ̀ tiẹ̀ ni pé kò rí súnà kó máa kọlu bídà ọ̀rọ̀ la bóyá bíkọ́ súnmọ̀ ní pé kóró ní súnmọ̀ ẹgbẹ́ rẹ̀ kó wá ìjàbọ̀ káwọn yẹn bá lè mọ̀mọ̀ ìtẹ́rì ìtẹ́kìlà súnà ni o kún sahiba súnà jóní súnà mọ́jọ níbi dáa wá ṣọ́ra o níbi ìjóní súnà lẹ́nu àwọn aburú kan ti pọ̀ ń ta àwọn kan lórúkọ súnà wọ́n ń ṣàṣejù àwọn kan lórúkọ súnà wọ́n ń ṣe àṣejù báwo ni wọ́n ti fẹ́ ṣọ́ rẹ tó fi ní lọ fọ́ọ̀lù sí kàtígórì méjèèjì tó kẹlò mí báyìí nísìnyí pé ó sàmọ́ wípé eléyìí ó ti lóní bídíà eléyìí kò tẹ́lẹ̀ eléyìí kò gbádùn gbogbo àfáàní ò gbádùn lọ́dọ̀ rẹ̀ eléyìí oníbídíà ni ó bá àwọn kìnnì kan ó bá àwọn ẹlẹ́gbẹ́ ṣe eléyìí kò gbádùn ni òun náà sọ pé kìnnì kan eléyìí jẹ́ kò gbádùn ni ó ní alábí ó lálùsùn náà ni eléyìí kò gbádùn ni ó mọ́ bí ṣe kọ̀rọ̀ bí eléyìí kò gbádùn ni àà mọ́ ìjọ kí gbogbo èèyàn ní kí ni ò gbádùn wà dá láti jù at the same time mọ́tò wá torí pé ìfẹ́ sún tẹ́ pé ẹni tí wọ́n gan mọ̀ fún rẹ pé kò gbádùn kò ní agbọ́n ah, náà ládùn ṣùgbọ́n <laughs> náà ṣúná náà gbádùn ń ṣe à ah, gbogbo yóò lójọ́ mọ́ ṣe ṣúná gbogbo yóò lójọ́ mọ́ ṣe kí ni o kálukú lè mọ fẹnu sọ ṣùgbọ́n àṣúná tá nábì náà dídì mọ̀ páwọn nǹkan òun padà pín àwọn tí ó pín mùsùlùmí náà ni wọ́n ṣùgbọ́n àwọn kan wà du owó takú ti pé mọ́ ánà àléyìí lè má wa aṣáàbì àwọn ma wá pé kí là nẹ́bì ṣe kí làwọn sọ̀hábà rẹ̀ ṣe inú ẹni kí wọn náà jẹ́ o ma wá ṣàṣejù pẹ̀lú pé kò mọ̀ wá kẹ́ni yọ́tọ̀ sàlébù kan báyìí kò yọ́kù nú ẹ̀ ilé sàlébù kan ẹ̀yọ́kù nú ẹ̀ ilé sàlébù kan wọ́n mọ̀ gbọ́n wọn ti lẹ̀ wọ́n mọ̀ jẹ́ kí wọ́n lẹ̀yàn mọ̀ lẹ̀yàn at the same time àwọn tó wọ̀ pé àwọn ilé yìí náà ní bíbí àní wọn má kọ wọn náà sínú kíni o nínú súnà ṣe wọ́n wá ní àwọn ẹgbẹ́ báyìí làwọn náà ń ṣe àwọn ìjọba ìlànà náà ń tẹ̀lé àwọn ní máa dictate wọ́n ti wọ́n lògbé ṣayé rẹ̀ fún ọ látẹ̀kùn ṣìṣbí yàn má sí ẹlẹ́gbẹ́ jẹgbẹ́ oníjọ ṣèjọ ṣíwárí o ẹlẹ́gbẹ́ jẹgbẹ́ oníjọ ṣèjọ ìṣọmọ dálórí máa ń rò àròkọ àwọn ìṣbí yóò ta mọ̀ yẹn gba àwọn ìkwánu mùsùlùmù àtàwọn tó wà látàrà ó kọ àwọn yóò nìkan ni àwọn ẹlòmíì náà ń pariwo sàlàfíyà pọ̀ má gbé súnà tí ẹ gba pé táfà kan bá ti sọ àbáwọn àfà àlú kan àbáwọn àfà àdúgbò kan àbáwọn àfà ìletò kan àbáwọn àfà àdúgbò wa nìkan jẹ́ kí súnà tí ẹ jẹ́ pé ma ana alayhi al-yawm wa ashabi àwọn àfà àti wa ń pèpè sí wọn náà máa nífẹ̀ẹ́ wọn wọn gbogbo àwọn àgbààgbà àfà súnà tá a mọ̀ lágbàáyé ó nífẹ̀ẹ́ wọn sheikh al-allama al-albani gbogbo àfáwọn àwọn àgbààgbà àfáwọn wọ́n fẹ́ràn ọgbọ́n wọ́n fẹ́ràn gbogbo wọn torí pé kí ni wọ́n ń pèpè sí láti sọ nìyà tó bá sì rẹni tó ń bẹnu àtẹ́lù wọn wo kí lórí jẹ́nu ṣe ń bẹnu àtẹ́lù wọn tẹ́lẹ̀ bá ń bẹnu àtẹ́lù súnà lára wọn dìfẹ́ǹdì súnà tó bá ń bẹnu àtẹ́lù personality wọn dìfẹ́ǹdì wọn mọ̀ níwọ̀n bá tó rẹ́ lómi kó fẹ́ dìfẹ́ǹdì àwọn àfáà ó padà sí ń sọ àwọn àfáà gan bíbí àwọn ànábì ọlọ́run àwọn àfáà ni wọ́n ń lè kọ́ta ó láṣìṣe àmọ́ ìwọ gẹ́gẹ́ bí onísúnnà tẹ́lẹ̀ ìpìtì súnnà lọ fi fara tiẹ̀ balẹ̀ o má bíìlì tí ẹ nìkan ń sáré súnnà wárí pé wọn tó ma ń bíìlì tí nǹkan báyìí wọn bá ni máa ń gbájúmọ́ ìmọ̀mọ́ ìwọ lọ rí gbájúmọ́ ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ ìmọ̀ asàlá subhanahu wa ta'ala an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa sì shifaa'an min kulli da' four thirty two àsìkò tí mo ní abẹ́ fi kún ti pé bákan náà insha ta'ala fi nihaya ọjọ́ ti lọ àtùmọ̀ yóò tọ́lọ̀ màlà padà wà lọ bí ìdè lọ ti sùhánà kàlọ́ ìhàmdík ṣàrọ̀ ńlá ìlà ìlà wasalaamu alaykum wa Thank you.